بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وليت أزواج أنه منحة العراق آه، الحريري البصري في قافلة أزواج النوم àwọn nawasikh mm-hmm. aleykum salaam àwọn nawasikh nawasikh nìyẹn mo ti kó kéré sáwọn tó ń ṣe ọlọ́run que ṣáádà mọ́kọ́ ní kìnní bẹ́ẹ̀ النواسخ النواسخ ثلاثة إن واحد إن وأخواتها تو كان وأخواتها ظن وأخواتها હવે તો ઇન્ના ભાઈ babu inna wa akhawatiha وستة قال المؤلف وستة تنتصب الأسماء بها كما ترتفع الأنباء olùwọ̀n six thousand mẹ́fà kan wà. ẹ̀ǹtẹ́síbù lè àsùnmọ́ òbí ha orúkọ ọgbà nẹ́síbà pẹ̀lú rẹ̀. orúkọ ọgbà nẹ́sìgbà pẹ̀lú rẹ̀. àmọ́ tẹ̀rẹ̀tẹ̀fẹ̀ hàn lé àǹbá ò bó ṣe já sí wípé làbárì rẹ̀ ní ọgbà rọ́fọ́ pẹ̀lú rẹ̀. ọtí tẹ̀tùn mẹ́fà kan bẹ̀. tẹ̀ǹtẹ̀sì ìbúlẹ̀ àsùnmọ́ òbí ha orúkọ máa gba nẹ́sìgbà pẹ̀lú rẹ̀. káàmọ̀ tẹ̀rẹ̀tẹ̀fẹ̀ hàn lé àǹbá ò gẹ́gẹ́ báwọn ọ̀rọ̀ ṣe máa gbarọ́ fún pẹ̀lú rẹ̀. jọ́mọ̀ nẹ́bà ì àwọn ni àǹbáù àǹbáù aliada aliada wọ́n ni wọ́n hìyà ìdá àwọ̀wáyíta àwọ̀ àmúláyíta iná wà á ń na yá fàtà wà láyé tà. Iná wà á ń na yá fàtà wà láyé tà. Ó ti wà ní àkíyà ọ̀rọ̀ wa rẹ̀. Àwọn àmúláyé tà àbọ̀ fẹ́ pàpẹ̀kọ rẹ̀. Òun náà ni iná. alákọ̀ọ́kọ́ nu mẹ́fà ni iná ọdún tó kọ̀kọ́ àkọlé tó kọ̀lá fún ní sọ pé iná wà ákọ̀wà tó ha àwọn àkọ̀wà iná ọ̀lá akọ́fẹ́ yanjú kí ni tó wà iná yẹn ọ̀sọ̀ pé lè tàkìdì iná lè tàkìdì láti lè ka nípa. àbọ̀ abẹ́ o ẹ̀mọ́ ẹ̀ lè já máa pín sí lọ náà. iná lè ta kìdí lẹ́sùlù. ìnàlè wà ládá tọ́ọ̀lìbù adájọ́ ọmọ yẹn student ni ìnàlè wà ládá tọ́ọ̀lìbù ni wọ́n rọ̀wáìtà áwọ̀ àmúláìtà àwọn tó bá gbẹ̀gbà wa rẹ̀ áwọ̀ àbọ̀ àwọn ní ìnà wa anna lè jẹ́ anna gbà mí tàbí ìnà ó di tẹ́jà ìtọ́lá wa ìnà ǹtẹ̀ ọ̀hún máa ń wá lẹ́yìn kọ́là tàbí ẹ̀kúlù ẹ̀kúlù ìnáhù ìnà wa anna anna bí fẹ́ ẹ̀rọ ara fi járe alimtu bi anna Allah haqqun àti bí anna wọ́n ní ìnà wa anna ya fata wa laita àti laita ọ̀yà nọ́mbà tú laita laita lè tamán ní láti lè máa fẹ́ràn kankan tí kò pọ́síbù láti ṣẹlẹ̀. laita. nípa sọ pé láìka kíni òun bí ọ̀rọ̀ ọ̀rùn láti ṣẹlẹ̀ láìka lè má yé ká kọ ìmọ̀ kókó sì dìde sí yóò ṣáà dìde jìnnà ẹni wọn bá sùn ní máa ń dìde jẹ gbọ́kù láìka lè má yé ká kọ ìmọ̀ yìí. àti pé àfihànjú méjì inú mẹ́fà nìyẹn wà ní ìdá ọ̀rọ̀ wa ìta àwọn mẹ́fẹ̀ẹ̀fà tó bá gbẹ̀gbà wa. how àmúlẹ́yìíta àbọ̀ kọ̀kọ̀kọ̀ òun ni ìnà àti anna yá fàtà ìwọ ọ̀dọ́mọkùnrin yìí wà láyìíta àti láyìíta. ثم كأنا ثم لكنا وعل واللغة المشهورة لفصحى العل. ولثم كأن لما تري كأن منه ما فعل كأن كأن لكنه للتشبيه للتشبيه هذا اللي في لكن صفيت كأن الكتابة láti bá mọ́ mìíràn ta annalkitaba mu'allimun kí àti dàbí olùkọ́ ẹni má fi jọ bí ẹni tó lùkọ́ gan ni síra ọ̀ wọ́n lè sọ́n mọ́ ka anna bẹ́ẹ̀ náà ni ka anna ẹlẹ́ẹ̀kẹta ni lè tẹ́ṣibí ka anna lè tẹ́ṣibí ثم لكن لينا لكن نمبر 4 لكن لكن للاستدراك láti lè fi lé pamọ́ nǹkan làákìn náà lè lísìtì dìráàkì. lè lísìtì dìráàkì láti fi lé pamọ́ nǹkan. làákìnnà amúran àpẹẹrẹ ni ọ làákìnnà amúran àbámúrò yà ó sọ́ọ̀dìkù olódodo bóyá o ti sọ kí nìkan pa rẹ̀ àwa fẹ́ fi lé padà pé òdodo jẹ́ tẹ̀lé yẹn làákìnnà amúran amúrù bàdá rẹ̀ àyìnṣà àyìn làákìnnà bàdá rẹ̀ sọ́ọ̀dìkù ó ní wà áìl àti áìl ṣùgbọ́n áìl ìyàwó lónìí. wọ́n lọ́gọ̀ tó lé mẹ́ṣúmọ́rà tó lé fún sí hàlà àlùfẹ́fẹ́ làálà number five làálà làálà lè rọjá ì láti lè máa fẹ́rẹ̀ kan lè rọjá ì. akọ̀lá àmọ̀ méjì lè rọjá ì. fún rẹ̀ kàn nǹkan tó pọ́sibù láti ṣẹlẹ̀. bí kí ẹ sọ wípé làálẹ̀ lùmùsáfírọ́ kọ́ọ̀dìmọ̀. àkọsíṣẹ́ káàrin àjò ti máa bọ̀ wá lífà láàlàlì musafirọ́ ọ̀dìmọ̀n àjásí pé annẹ̀ni wọ́n kà sẹ́yọ̀ kan ní wọ́n fi pè ní mẹ́fà tó ti bẹ́ẹ̀ kọ́ márùn-ún láàpẹ̀ ẹ̀ nígbà sọ̀rọ̀ ìwọ̀n mẹ́fà ta ni yóò fún orúkọ ní ismu rẹ̀ tó fún ní nasuba yóò dẹ̀ fún làbárì mìíràn fún òun ní káànà lè tẹ̀sílẹ̀ súnmọ́ làákìnnà bẹ̀lẹ́ sẹ̀dẹ̀ráàkì àti àlìyàn wa ni wọ́n lọ́gọ́ tó lè máa ṣùgbọ́n tó lè kó sá èdè tó kọ́mọ̀ gbajúmọ̀ tó tún ajẹ́lára tó gbádùn dáadáa òun ni lábá tó kílẹ̀ àdáadáa òun ni làálà tó ní fòsọ́ hànú. bàbá wa fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ máa yànnà náà lẹ́ẹ̀kọ́ kékeré ti di mápẹ́rẹ́ rẹ̀ wá tẹ́lẹ̀. wà á ń dàbẹ̀ lè kẹ́kọ̀ọ́ ti mọ̀lẹ́ àhárúfi àti mọ̀ọ́lẹ́ ọ̀lẹ́wọ̀ bá a dálé hálífì. lẹ́lẹ́ halifi ọdíwá inna ọdíṣẹ́rí inna yẹn ohun bilkestrọti kíámsà yẹn ma gbà ọ́sẹ̀lì ń sálẹ̀ ó mọ̀lẹ̀ àhàrófì ohun ni ya gbogbo lẹ́tàkàtàlẹ̀ yẹn ya wọn ni òun lọ́gá òun ìpìlẹ̀ ohun tó ń sọ yìí ó mọ̀lẹ̀ àhàrófì òun ìpìlẹ̀ gbogbo mẹ́fẹ̀ẹ̀fà ẹ̀ a máa wí iná sábà wí kọ́lá yẹ̀kúlù ináhù bàkọ́rọ̀ tó sọ̀fọ́rà àti rẹ̀ kọ́lá ináhù kúlùtù ináhù wọ́n sì máa lẹ́yìn kọ́lá iná lọ́ máa wí. wọ́n ní iná ọ máa wáyé mọ́ àlùkọ́wùlì pẹ̀lú kọ́wùlì wọ́n bá àdẹ̀lẹ́hálífì àti búra. قال الله سبحانه وتعالى والعصر إن الإنسان أباري والعصر إن الإنسان كان يقول لك بعد إن يوا بداية ماري إن يوا وبعد الحلف أنا تنقل كالبان بي كودة ديانين إن يوا إليه قال قال إنه يقول إنه هتجاد بقى إن يطوى إليه برابع قال والعصر إن الإنسان لفي خص ni wọ́n lámọ́ ta kàásù bí mọ̀lá tí ha ìkàsíta bí na fàbílù ha àfíìzá ti ha. Na fàbílù ha àfíìzá ti ha. Ó ní wọ́n lámù, ó ní sẹ́rí lámù tó a máa ń wà kàkásù, kí wọ́n ń sẹ́sà bí màmú láti ha pẹ̀lú làbárì rẹ̀ láàmú a máa ṣẹ̀ṣà pẹ̀lú làbárì rẹ̀ gbà mí. sọ àbí pẹ̀lú àwọn nǹkan tó fi ṣiṣẹ́ máa ń ṣẹ̀ṣà pẹ̀lú ẹ̀ o. ìwọ̀n tá a fẹ́ mú ṣiṣẹ́ ń bẹ̀ láàmú a máa wà ń bẹ̀. láàmú máa ń wà ń bẹ̀ wọ́n ní tọ́ ọ ẹ̀rí kan sọ mí ó ní ìnẹ̀lẹ̀ ìnsánà ó ní làfí ẹ ti rí dáàmù ní mímí o ẹ gbọ́ mi rárá ìnẹ̀lẹ̀ ìnsánà làfí ó rí mi ó ní wọ́n láàmù ó ní sẹ́rí láàmù tàkásù a máa ṣẹ̀ṣà bí màmúlá ti há pẹ̀lú ohun tá a fẹ́ ṣiṣẹ́ tán. المتعفاف السيساني بإن ليستدين قد اللوحا قول عرليها في ذاتها منو كاقاري إنك لمن المرسلين أدري لا ميانانين كفي إنك كاية اسمه إننا عباقه مبني على الفتح في محل النصب على ذلك هذه في محل نصب اسمه إبعبي صلى الله عليه ọ̀sọ́ ọ̀yàní inú àwọn màmú láti rìn ìnẹ́ká lamina mọ́sálìn. àtìrí bẹ́ẹ̀ yìí ẹbí ìnà fàfúlù ha kọ́lá rẹ̀ lè hàn fi ìzà àti ha nínú pápá rẹ̀ kí ọkùnrin kí ní zayidan lakọ́ jimot dájú tẹ́dọ̀ ń bọ̀ ń bọ̀ wálé. ìgbàláwọ̀ ni ìnáwó làkọ̀ọ̀dìmọ̀ láàkàmọ́ mẹ́mẹ́ tíkẹ́ẹ̀tì láti kàn nípa náà ni ó láàmú tàùkìdì náà wọn kọ́ rẹ̀. ẹ mọ̀ pé lèyìn nù kàlájà yín tẹ̀ ń kọ́ tí ìjẹ́ bá ń bọ̀ jiyàn tó ṣe ń bà bí ọ̀bọ̀ lóòótọ́ pé ìnáwó làkọ̀ọ̀dìmọ̀ ọmọdé ó ń bọ̀ wá. tí bá tó ń jiyàn yẹn yọ káwá fẹ́ má pẹ̀rẹ̀ yìí tèmi ti mú wa fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ mìsálòhù ìnálẹ̀ àmì rọ̀ ájílù wàhálísẹ̀ mi àyètú anàzáìdá ráhìlọ́. Ó ní mìsálòhù apẹ̀rẹ̀ rẹ̀ ìnẹ̀lẹ̀ àmírọ̀ ẹ̀dìrí ìnẹ̀ ẹ̀sọ̀ sí háfù lè tàkéèdì mọ̀mí alàlfàt kọ́ọ̀lì jọba jẹ́ kí ni ismu ìnẹ̀ abẹ́ẹ̀kọ́ mansub áàdìlú wọn máa jẹ́ kábàrù kí ni o ìnẹ̀ marfu' àfẹ́rẹ́ ìnẹ̀ àmírọ̀ dádájọ́ aláṣẹ áàdìlú ẹni dọ́gba ni ọ̀kọ́ ti sàmì àìtù èmi ti gbọ́ anna zaidan rahilu dádájú zaidun kọ́ tààfù ẹjírí bí wọ́n lo anna sí ààyè tí mọ́ fún olùbáwá anna là máa ń àkọ́dé sẹ̀mẹ́tù kí ni mo gbọ́ ọ̀gbọ́rọ̀ wí iná mẹ́ báwí iná ọ̀jẹ̀ gíná wo àkọ́dé sẹ̀mẹ́tù anna zaidan rahilu ẹ̀bí iná àti anna kì í ṣeré o ọba wí sọ́là ó rí iná ọba wí haisi ó rí iná ọba wí bùra ọrì ìnà ọba aláyè mọ̀ fún ọrì ànà ọba aláyè járì òwì ọrì ànà àlá ànẹ́nì ẹ̀sìn ni mo ṣe wí àlá àti ànẹ́ mo padà wí lórí kí mi o àlá ànẹ́nì lam àhábù sọ̀rọ̀ fàá ẹ̀hù ṣe ká déwánu ìmọ̀ ṣàfihàn ẹ̀ka ẹ̀ka rẹ̀ má kà ó. Nínú ìfẹ́ mo ti lọ mú orin ni, àlá àná ní ọ̀sẹ̀ àlá àná. Bí àná, ṣẹ̀hìtù bí àná lọ́ha. Àlìmtù bí àná lọ́ha. Àlìmtù ànáhù. Ẹ ti ọmọ ọ̀kọ́ tó tẹ̀lé ẹ̀tú mo ti gbọ́ ti anna zaidan àyèmọ̀ fún mi lọ́wọ́ ọkọ́ tó tẹ̀lé ẹ̀tú sí mi ọgbọ́ anna zaidan lájájú zaidu rahil ẹgbẹ́ pààrùn mi. ọwọ́ abẹ́ sọ bí tó tún ti rí inna ó ní ọ̀kílà inna khalidan làkọ́dìmú wa inna hindan la àbúhá àlèmọ́. Ó ní wọ̀kílà, ìyá tún wí kílà, ìmìnà ni ó tẹ̀lé. Mo sọ pé gbogbo kọ́là kílà, ìmìnà ni ó máa tẹ̀lé. Wọ̀kílà wọ́n sọ wípé, ìmìnà Khalida ń la kọ́ ọ̀dìmù. Adájọ́ Khalid ń kọ́ òtìdé, ìdí mọ̀ wálé. Wà ìmìnà Hinda, àti tẹ́dájú Hind, àbúhà àlèmọ́ bàbá rẹ̀ ńkọ́ oní mímọ̀ ni khalidu bàbá rẹ̀ ńkọ́ oníkíní o oní mímọ̀ ni oní mímọ̀ ni ọ̀kìlà wọ́n sọ pé ẹ wí kílà iná ni ọ tẹ̀lé ẹ bá wí kọ́là iná ni ọ tẹ̀lé ẹ bá wí ẹ̀kúlù iná ni ọ tẹ̀lé ẹ̀dùn gbọ́ mi. Ìgbẹ̀ká mi dá lẹ́kọ̀ọ́dì mù ládájú khalidu. ọtíbọ̀ wà lè ma iná hindan àti fi dájú hindu ń kọ́ la abúha àlèmọ́n àbá rẹ̀ mímọ̀ àfáà ló ń tọ̀ wọ́n wọ́n látò kan dìm kábàárà lè òró fi إلا مع المجرور والظروف إلا torí wọn lọ́tò kọ́dìmù kátàrà lè hòrò fi làbárì iná ọ̀gbọ́dọ̀ gbé síwájú o nígbà tí ó ló jẹ́ o. Ṣùkà wọ́n wá sọ wípé áàdì ló ń dẹ̀lẹ̀ àmìírà. Ọ̀gbọ́rọ̀ mi yẹn ìnàlà eh, àádìló ìnàlà àmì agbélà bárì rẹ̀ wájú o. ilá máa lùmọ̀jùrú rí o àfi tí ọba wà pẹ̀lú járì lókun. ọba wà pẹ̀lú járì wọ́n gùn rúfì àbí zọ́ọ̀fù. wọ́n gbàgbé mo sọ fún yín zọ́ọ̀fù méjì náà ní zọ́ọ̀fù zaman ní zọ́ọ̀fù mọ̀tà. nígbà ni làbárì lè ṣáájú káwá fẹ́ má pẹ̀rẹ̀ ibi tí làbárí ọtí ṣáájú wa. kàkọ́ lè um, iná lè ṣàìdí mọ́lá wà iná ìndà àmìrí jìmọ́lá. Ó ní kàkọ́ lè um, hàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn iná lìzéédín adájú sọ fún sáyidù wọ́n lù gangan ní ismo iná nígbà tí járe ọmọ ìṣòro ti ṣáájú làbárì náà bọ́ wájú nìyẹn ẹ ti rí iná káfù lè tààkéèdì lìzéédín ń gbé járe ọmọ ìṣòro a ní kábàrò mọ̀kọ́dàmù abẹ́kọ̀ọ́ mọ́lán awájẹ́ ismọ̀ iná ismọ̀ iná mọ̀ áhàrù abẹ́kọ̀ ismọ̀ iná àgbé sẹ́yìn kọ̀ndíṣẹ̀ tí làbárì lè fi ṣáájú ní ẹ̀fọ́ pé káàrọ̀ ọmọ ìṣòro ló tẹ̀lé iná yẹn láti mọ́ mi àti bọ́ọ̀sì ìjọpẹ́ wa iná ìndà àmìrì ìṣẹ́jú ń bẹ inna wọ́n pè ní àfọ̀ ní thirteen ẹ̀ńdà wọ́n pè ní sọ́fù màkáàdì abẹ́fọ̀ mọ̀nsúbù abẹ́fọ̀ ẹ̀dẹ́sùpà wọ́n hùwà mọ̀tọ́fù kámírù jẹ́ kí ni mọ̀tọ́fù iléyìí a sì lè pè ní kábàrù mọ̀kúndàmù abẹ́fọ̀ làbárì sí mẹ́wájú jìmọ́láwá ismu inna mu'akhkhar kí mo ti pè mu'akhkhar kẹ́rin kọ́ wà ismu inna kan wà lẹ́yìn sọ̀rọ̀ ààyè tá ti lè gbé làbárí iwájú nìyẹn fáyé fara fi járí àbájẹ́ zọ́ọ̀fù òun ni làbárí rẹ̀ níbẹ̀ yẹn àgbè síwájú. níbẹ̀ kọ́ a gbọ́dọ̀ dẹ̀wò láéláé a gbọ́dọ̀ dẹ̀wò láéláé bí ara màá lọ gbé làbárí níbẹ̀ ṣáájú ìsìnkú rẹ̀ ìyàtọ̀ náà ṣe jáde ọmọ ìjọ gulf ọmọ ti rẹ̀ bẹ́ẹ̀ náà wà náà lọ́kọ̀ ádà alákọ̀ọ́lẹ̀ o. ọba àdá ni ìnà làdá iná àǹkàlà ọtí làdá iná yẹn mọ̀dọ́fà mọ̀dọ́fà ilé àwọn náà jẹ́ gulf gbàdà lọ́dọ̀ sẹ́rí páyé ni. ìnà làdá iná àǹkàlà ọjà xìyìmá. عن تعالى جاء اسمه إلا الزمن أخر أليخو عاد بسي قولي سوف ملوم بلاي إلا لأسكلا باري واجبه سوفيه إن بلا دوا عن تعالى أوين وو جحيما عتنا جحيم بدون جاء مجهول من القرآن على قلوب عدد أن وإن عليكم لحافظين وإن عليكم لحافظين ma inna afúlé tàkìt àlékún ẹjẹ jáwọ màjúrò abẹ́ẹ̀kọ́ àlègbé nílà bárẹ̀ tó ti ṣáájú nìyẹn bàháfì bí ìdáwà jẹ́ ismọ inna tó jẹ́ mọ́ àkàrà abẹ́ẹ̀kọ́ mọ̀nsóòbù alámọ́tò bẹ́sì bí i aliyah dáńdáhù jámọ̀ àmọ̀záká sálìm àbíkè sí jámọ̀ àmọ̀záká sálìm ẹ̀ sì dá mi lóhùn mà torí ọlọ́run kí ni wàá ṣe fún yín nítorí kò bókò ọjọ́ yẹn mẹ́wàá ni ẹ̀ nǹkan ti bínú rẹ̀ tán. wàyín tazid náà bá dà ha bil ahrufi farafo ẹwà lásìgbò òjì záfàárì fi. Tó ní ẹ̀sàkùn tí wàá ń tẹ̀sí dúpẹ́ ọba ti mọ́ọ̀sì àlésí iná owó iná tàwa fi mọ́ọ̀sì ọwá di ìnáàmà wà ìmpẹ́sìd máa ọba sàlésí máa bá àjàhádìlẹ̀ àhàrúfi lẹ́yìn àwọn lẹ́tà yìí ọ̀rọ̀fọ̀ wọ̀nàṣùgbọ́ ojí ìzà àti rọ́fún àti násìbò ni wọ́n ṣe lẹ́tà àrífì lọ́dọ̀ọ́ هي ولا زيد انما يا زال لا لا يا دوني انما الهكم ها ها اله واحد ها انما الهكم الله طبعا انما انما المال بلاء إنما المال فتنة أدري إنما ọba ti fi bọ́ọ̀sì kò lè fún ní ráfù mọ́ yẹn máa dá lọ́wọ́ sọ́dọ̀ kò ní jẹ́ kó ṣiṣẹ́ wọ́n pè ní mọ́ àlìkáàpà mọ́ àlìkíni ọkà ìnẹ́mà mọ́ tọ́wà mẹ́rin náà ń pè ní àlìkáàpà mọ́ ọkà tó dáwọ́ sọ́dọ̀ wọ́n dá iṣẹ́ lọ́wọ́ kan kò jẹ́ ṣiṣẹ́. Àlẹ́fàáfẹ́tò àdèlè àárẹ̀lì. Hmm. Kò jẹ́ ṣiṣẹ́. Wọ́n ní torí bẹ́ẹ̀ tó bá sàlẹ̀ sí má àdà àdèlè àṣàrófí lẹ́yìn àwọn aráàfin. Ọmọ ẹ̀kọ́ lè jẹ́ làákí nnẹ̀mọ́ àti ka ànámà ẹ màdámi náà mọ àti láìsàmà gbogbo àwọn lẹ́tà yìí pátá abásàlẹ̀ sí mọ́ síbẹ̀. Rọ́fọ̀ ọwọ́ nọ́ọ̀sìbó òjì ìzà àti rọ́fọ̀ àti nọ́ọ̀sìbà ni wọ́n ṣe lẹ́tọ̀. Fáàrì fi lọ́mọ o lọ́mọ́ lẹ́ni innama ilahukum Allah àtìsàzọ́ fún innama ilahakum Allah méjèèjì lọ́lẹ́tọ̀ ọ̀rọ̀ bọ́ sí rẹ̀ tí ọ̀bá ti ṣiṣẹ́ bí ìtumọ̀ hàn Òun náà máa tó àbíbáyìí wọ́n jọra wọn àti bí àwọn hálẹ̀ àti báyìí. hálẹ̀ ìlà òkun ọmọ kan ní ìṣe kankan lára àgbà àti hálẹ̀. sọ ṣùgbọ́n wọ́n wá fẹ́ yọ ọ́ lẹ́wọ̀n. قد والنصب في ليت وعلى أزهر وفيك أن أستمع ما يؤثر أيوة النسب في الليث فبعد الليث ما هو تنبامي òun gba nẹ́sìgbà yẹn. wà á là àti là á là òun gba nẹ́sìgbà yẹn á zàrú ìlọ́hẹ́jù. nítorí pé àwọn ọjọ́ fèlè. wọ́n fi ka ànà mẹ́lẹ̀ ní ka ànà. àwọn ọjọ́ onílẹ̀sùgbà ni. àṣìṣẹ́ mi rà kẹ́tì bá tí ń wí o bọ́ọ̀yì ọ̀sánù tẹ́tí gbọ́ ohun tó bá lórí ka nínú ah, àwọn náàwù nígbà tí ẹ̀rí lọ́tọ̀ o. ọ̀rẹ́ pé mẹ́fà yẹn wọ́n tún ti di mẹ́ta padà nínú. báyìí ṣáàtú mẹ́fà yẹn ti di mélòó padà. ti di mẹ́ta ni. ìnáma ànáma. àti kí ni ọ àti làákìnnáma. àárẹ̀ kan ṣùgbọ́n wọ́n yọ mẹ́ta yìí lẹ́ láìka àti àlá àti ka ànà. wọ́n láwọn yẹn nẹ́sìmà lọ gbọ́dọ̀ tẹ̀lé òun àwọn akọjú méjèèjì kan ọ̀rọ̀ ilé rẹ̀ ni a dùn láti máa tẹ̀síwájú lu bàkúyà tó ọ̀nà wa ṣe lèlè mọ̀bùkẹ́dà ṣọ́kùnmá ni mọ̀bùkẹ́dà والخبر إن شاء الله أولا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك جزاكم خيرا